tí a fẹ́ kà ní òní ọ̀nà ni ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú asihiru nínú èdè yorùbá pàtàkì jùlọ yorùbá tí ń kálukú wa tí a fi kéwú tó bá ní asihiru ntí a máa ń túmọ̀ rẹ̀ sí òun ni idán tọ́ba sì ń ṣàlàyé idán ntí máa ń wá sínú làákàyè wa lákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹni tí ń ṣe magic ẹni tí ó sọ fìlà tí ó sọ di owó so gbogbo hadith anabi sallallahu alayhi wa sallam àbí quran tó bá ti wá wá fún ọ̀rọ̀ nípa sẹ́hìrù ipe idán ibi tí a máa ń tu sí òun náà ni ipe ẹni tí ń ṣe màjíìkì náà ni a pè ipe ẹni tí ń ti màjíìkì tó ṣe pé yóò sọ fìlà di owó àbíkọ́sọ òkúta di súwìtì. So ani ní àwọn tó ń jẹ́ ìṣe sẹ́hìrù nù àmọ́ tí a bá ń ka ayé al-Qur'an àbí tí a bá ń ka àwọn hadith anabi sallallahu alayhi wa sallam tí a bá tún ń wo àgbọ́yé àwọn aṣáájú wa nídìí ẹ̀sìn a rí gbọ́ pé nǹkan tí wọ́n ń pè ní as ìyàgbọ́yé rẹ̀ ọfẹ ju ntàwọn agbóyè lọ nípa sihir òun ni afẹ́kà ní òní yìí nǹkan tó ń pè ní sihir ẹ pé tíra tawhid náà ni à ń kà tó ṣe pé ọjọ́ sharh fún tíra tó ń pè ní kitabu tawhid ìyẹn ni pé n tó ń jẹ́ text ìpínlẹ̀ tíra yẹn gangan n tí ń jẹ́ mọ́tínù kitabu tawhid ni èyí tí àwọn ń ka yìí òun jẹ́ sharh tí ń jẹ́ fatihul majid sheikh muhammad ibn abdulwahab rahimahullah ìgbà tí wọ́n ń kọ tírà kitabu tawhid yìí gẹ́gẹ́ bí àyè ṣe sábà mọ́mọ́ mú ẹnu kàn ìpín tí wọ́n ń lákìyèsí nínú àwọn kan tí ń bẹ ní àwùjọ wọn ní àwọn kan tí ń mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kú nínú islam pẹ̀lú àìmọ̀ ní nǹkan tí ń jẹ́ nǹkan ẹbọ ìtúsí pé ó ń gbé àbí ó jẹ́ nǹkan kóf nǹkan kẹfìrí tí máa ń sọ̀yàn di kẹfìrí tó pọ̀ ní àwùjọ táwọn èèyàn ń ṣe irú ẹ̀ náà ni Sheikh Muhammad Abdulwahab náà wá lákìyèsí ni wọ́n fi wá gbé tírà yẹn kalẹ̀ kìtàbù tawhid láti máa ṣàlàyé yékéyéké fún oníkálukú ipe eléyìí náà o ara nǹkan tí ó léwu nínú ẹ̀sìn ni tó sì ní ń ṣe pẹ̀lú àdìsọ́kàn pẹ̀lú àkídà ẹ̀rí pé tẹ́ bá gbogbo nǹkan tá a ti ń sọ láti ìbẹ̀rẹ̀ tíra yìí ó máa ń ní ń ṣe pẹ̀lú tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ pé ìmọ̀ fi nǹkan papọ̀ mọ́ Allahu azza wa jal kí wọ́n má fi nǹkan kan mí papọ̀ mọ́ Ọlọ́run ọba sọ̀rọ̀ máa ń wálé rẹ̀ náà ni tí wọ́n gbé tíra yìí kalẹ̀ fún Sheikh wa باب قولوا باب ما جاء في السحر أو والكهانة وني أرطوة نقبانتان قني السحر السحر يعني كي إدان شيشي كما قني إدان شينا أما قد واري قي ìtumọ̀ idán ṣíṣe yìí yóò padà wá fẹ̀ ju báwa ṣe gbọ́ àmọ́ yóò tún wá rí i pé àgbọ́yé tí ń jẹ́ májíkì òun yóò tún wá tún fẹ̀ sí ní ọwọ́ wa nígbà tí a bá ní àgbọ́yé tí à ń kà yìí. sheikh abdulrahman ali sheikh rahimahullah wọ́n ní asihiru fi lugha ní tí ń jẹ́ sihiru nínú èdè Lárúbáwá ibaratun amma khafa walatufa sababuhu. Oni ní gbogbo nǹkan tó bá ṣe pé kọ́fà nǹkan yẹn pamọ́ wàlẹ́ tó fa sábàbùhù tó ṣe pé nǹkan yẹn wẹ́ àmọ́ bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ ó fẹ́lẹ́ tó pé ó fúyẹ́ àmọ̀nà tí nǹkan yẹn gbà ṣẹlẹ̀ òun máa ń pè ní ìdán magic ṣe àpè lápèjúwe tí mo mú wálẹ̀ kan ẹni tí ó sífìlà tó sì fẹ́ fìrà ó sì sọ́dọ̀ owó ṣe àwọn pé èèyàn ọmọ bí kíní yẹn ṣe di owó wọ́n kàn mọ́ wọn pé à ó rẹ̀ lómi ní dúdúdú jẹ tó wọ à àló ti di owó náà ni à fílà so irú yìí òun náà ń pè ní látúfà sábàbù bí nǹkan yẹn ti ṣẹlẹ̀ yẹn wọ́n bóyá ṣẹlẹ̀ wọlé adájá àfẹlẹ̀ hadith náà lọ́rọ́ fi wá nínú hadith anabi anabi ní inna minal bayani la anabi ní ẹ kí n sọ fún yín o dájúdájú ṣe rí níbi àlàyé ọ̀rọ̀ ẹni tó bá ń dán láwọn tẹnu rẹ̀ dùn làṣẹ̀rọ̀ níbi àlàyé òun gan ìdánmọ̀ mú yàn bẹ́ẹ̀ yẹn ni pé àlàyé mi báyìí rò pọ́n sógun sí yàn ni yóò mú yàn bẹ́ẹ̀ pọ́n ṣe màjíìkì fún yàn so lákòjúwe bóyá nìkan tó ṣe pé kò fẹ́ ṣe nǹkan kan ẹni tẹnu rẹ̀ dùn wá fẹ́ kó ṣe yóò sì lọ lè bá yóò sì mọ ọ̀rọ̀ tí ó bá sọ yóò sì sì nǹkan yẹn irú àwọn ẹni nínú ọ̀dọ̀ àwọn lárúbáwá gan ní asòrò jàhélé àwọn lárúbáwá máa ń fún wọn ní ipò tó lágbára ẹnitẹnu rẹ bá dùn tó mọ̀rọ̀ sọ àwọn lárúbáwá máa ń pàtàkì wọn ni torí pé kí ni wọ́n ti pèpè àwọn kalẹ̀ níjọ́ tí wọ́n bá rí i pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ ẹni tẹnu rẹ dùn ẹnitẹnu rẹ dùn òun náà lè pè jáde ipe afẹ́ já. Ja àwọn èèyàn wá fẹ́ lọ lè já wọn ò fẹ́ lọ sọ wọn àlọ lè wá ẹni tẹnu rẹ̀ dùn pé báwọn kìíní yìí sọ̀rọ̀ wọn kàn jáde ni tó bá ti jáde yọkàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni kí a ṣé àwọn àjòkó báyìí nínú yẹpẹrẹ ẹ̀dàkùn kí ni tó mọ ìgbésí ayé téèyàn ń ṣe táwọn wá ṣe bí ẹranko tó gbúrú àwọn ọ̀rọ̀ báwọn so bẹ́ẹ̀rẹ̀ àwọn yóò ṣe dìde nù pé ọ̀yà ogoya ogoya ogoya ogoya sòun ti ṣe tiẹ̀ tán náà nù wọ́n sì sanwó tiẹ̀ fún un àbí wàhálà bá ń ṣẹlẹ̀ nínú ìlú láàrin ara wọn wọn ò pe àpò làwọn àṣẹ báyìí wọ́n sá parí rẹ̀ tì wọn àlọ́ lè wá ẹni tí ẹnu rẹ̀ dùn oní ajáde ní wọn bá wọn sọ̀rọ̀ gbé sáwa ah, ah, pé méjì ni ìran yìí kan náà ni gbogbo wa o lárúbáwá kan náà ni wá kílá jà fún kí la lè gbáyé ká sàmójúkò fún nìsín so àrùnkálukú sì balẹ̀ wọn ah ó sì ó sì máa lọ tiẹ̀ e. ẹnu iṣẹ́ tó máa ń fi òun ṣe nù bẹ́ẹ̀ tó bá fẹ́ lọ lè fẹ́ yàwó náà wọ́n wọ ẹni tẹnu rẹ̀ dùn òun ni ó lọ bẹ̀ àwa tẹ rí yìí omi èèyàn ńlá ni wá ìran wa da àìṣe èèyàn rédè kérédérédé so tí ó tu ọ̀rọ̀ ń kalẹ̀ tí wọ́n dùn so náà ni ọ̀rọ̀ rẹ̀ yóò wá mú wọn bí kíni bí ìdán bí ẹni tó sògùn sí wọn sọ̀nà lànàbí fi ní pé innal minal bayani la sihra ìgbésẹ̀ rí kéèyàn ọmọ àlàyé ṣe ìdánmọ̀ wa ń bẹ̀ o tí ni à ó fọ́gùn bọ́ sọ̀rọ̀ ni àbí nǹkan mìíràn tó fẹ́ gbé kalẹ̀ yóò sì bá sọ̀rọ̀ yóò sì gbé nǹkan yẹn kalẹ̀ fún ọ ni à ó fọ́gùn gbá ni kò fọ́gùn gbá ẹnu lò náà ni so iná ni pé kéèyàn ọmọ ẹnu dùn kéèyàn ọmọ ọ̀rọ̀ sọ kéèyàn ọmọ yẹn gá ìmọ̀ ń ṣèyàn bí dán wàsúmi yẹn sihru sihra li'annahu yaqa'u khafiyyan akhir al-layl nǹkan tán fi wá sọ idán tán fi ń pè ní pé idán náà ní ń jẹ́ bẹ́ẹ̀ tán fi ń pè ní idán ní idán torí pé kí ni ẹ̀ríkọ́ ní sihir àbí sahar ẹ̀ríkọ́ bá ní sahur ìyẹn ni pé ìjí ní òru wàmẹ́n ẹ̀hẹ́ so sahira sahara so ó ní tó fi pè é bẹ́ẹ̀ ni pé lẹ́ anáwó yá kọ́ ọkọ̀ fi ìyàn áàkìrò lẹ̀ torí lọ́pọ̀lọpọ̀ gbà ìgbẹ̀yìn òru iná ni ìdán máa ń ṣẹlẹ̀ náà ni ẹ rí i pé àwọn èèyàn mọ̀ sọ pé ọmọ ènìyàn náà lẹ́fi rí táwọn afábá ń ṣàlàyé gbogbo tí bá ń jẹ́ aburú wọ́n ní àti ṣíríkù wọ́n ní ìlànà kan náà ni kúfúrù ìlànà kan náà ni bẹ́ẹ̀ náà ni irú eléyìí náà ó mì pé àwọn tó ń sógun nu yorùbá wọ́n ní ẹni tí máa ń fi òrúrú dú wọ́n ní máa ń fòrúrú bojú ṣiṣẹ́ ẹbú so ó mì pé ìgbà yẹn ni idán máa ń múyàn jù tọ̀ ibi láti wá mọ̀ pé yakọ̀ọ́ kọ̀fì yàn ó túmọ̀ sí pé kìí ṣe idán táwọn àgbàgbọ́ pé ń jẹ́ màjíìkì nìkan náà ni ibi láti gbé wọlé pé àṣé oògùn náà àṣẹ ń bẹ ní n tán pè ní idán ogun ń bẹ ń bẹ qala abu muhammad al-maqdisi fil-kafi abu muhammad al-maqdisi níbi tí wọn ti ń jẹ́ al-kafi wọ́n ní asihiru gbàtàwọn ṣàlàyé ti ń jẹ́ idán wọ́n ní àìzáìmùn àìzáìmùn òun náà ni àwọn gbólóhùn kan tí wọ́n tó jọ mọ́ra wọn wàrúkọ̀ òun náà máa ń pè bí gbólóhùn bí azáìmù ká pè ní ègèdè tẹ́ẹ̀ni mójú tó ń tán sọ ẹ wò iṣẹ́ àwọn amẹ̀ríkà sínú <laughs> gbogbo yìí lẹ́lẹ́ gbọ́ kan jò ní ìbá ẹ dákun èèyàn ń pè ìwà ń sọ fún pé ṣé wọ́n ló ń pè mùdírù ìràwé tàgbò wọn lórúkọ tá à ń pè àìsàn ẹ dákun. ẹ́ lórúkọ tá à ń pè àrùn ẹ̀dàkùn èyàn ń pè ọ́ ń pè ah sùúrù eléyìí ń ti ń jẹ́ ogun ní jẹ́ báwọn so idán náà ni ẹ̀wọ̀n fi ń ṣe fáàrí àfáà ló sì pera rẹ̀ ọ̀fọ̀ òun pè ní àwọn ègèdè ẹ̀dàkùn ìràwé tagbò kí ni orúkọ kí ni ẹ̀nà ń pe àìsàn ẹ̀dàkùn ṣe àpérù nǹkan náà pé ní azaim ẹ̀ní mẹ́rìnrì ìtumọ̀ tí ń jẹ́ gangan ẹ̀ní mọ́ntíkì ní òun sọ nítorí pé ní azaim nù wàrúkọ̀ àti àwọn ọ̀fọ̀ wàákdìn àti kí wọ́n ta kókó nǹkan yóò ẹ́ sírú fil tó bá wá ṣe yóò sì lápa nínú ọkàn yẹni pé ìtumọ̀ pé yóò lapa ni pé yóò ṣiṣẹ́ nínú ẹ̀mí well abdan kódà ní tó máa ń ṣiṣẹ́ lára náà yẹni pé idán ìmọ̀ ògùn ìmọ̀ ń sẹ́nu ẹ̀mí ṣé májíkì ni ó dénú ẹ̀mí dẹ́gbẹ̀ mọ̀ pé kì í ṣe májíkì nìkan ní ń jẹ́ sẹ́hìrùnù so ogun abẹnugọ̀ngọ̀ kì í ṣe ògùn tó ń tà ní kẹ́mísì o kì àwọn ògùn tó ń tà ní kẹ́mísì tó rẹ ẹ̀pẹ́ ìlera tí ń tí ń tí ó tó jẹ́ tí ń ta oògùn ní kẹ́mísì kan ní pé ah ah ó ní oògùn mi sí ń ẹ̀ èyí tó máa sọ pé ó lóògùn mi sí ń lọ́hùn òun gangan ń jẹ́ sihir wal abdan yóò ẹ́sítẹ́rù fil qulubi wal abdan a máa lapa nínú ẹ̀mí a máa lapa nínú ara bóun ṣe máa lapa nínú ẹ̀mí ní pé lágbájá kò fẹ́ràn lágbájá kò nífẹ̀ẹ́ rẹ̀ aslan kò tiẹ̀ wú wọ́n sọ pé sóhun ni kò gbọdọ̀ mọ́fẹ́ yọ́fẹ́ wọ́n sì fa ẹ̀mí rẹ̀ mọ́ ntipa yóò sì fẹ́ sórí eléyìí ìdán ẹ rí i pé kíníyẹn ti lapa nínú ẹ̀mí ẹ̀mí rẹ̀ ọ̀fẹ́ kíníyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ yóò wá ṣiṣẹ́ wọnú ẹ̀mí rẹ̀ àbí lágbájá ó kórìíra ẹ̀yẹn ni ó kórìíra ẹ̀yẹn ó fẹ́ràn lágbájá ẹ̀yẹn ó fẹ́ràn rẹ̀ àá á dàrin wọn rú so wọn á ṣe nǹkan tí wọn fi dàrin wọn rú bóyá àìsáìmù náà ní awurukọ àbí act sọtọ́ bá ti ṣe báwọn yóò wá ṣiṣẹ́ nínú ẹ̀mí rẹ̀ débi pé yóò wá kórìíra ẹni wọn wọn bẹ ní njó níjà bẹ̀rẹ̀ nǹkan irọ́ òjá ti bẹ̀rẹ̀ nánu ibi ìyàwó rẹ̀ ni irọ́ òwò ẹ̀ má parí rẹ̀ láéláé kò ní parí láéláé ẹ̀mọ́ wa wá kí lè ṣẹlẹ̀ irọ́ irọ́ so irú nǹkan yẹn tó ṣẹlẹ̀ tí nǹkan bá ṣe tó bá farú nǹkan báwọn òun náà ń pè ní as-sihru kọ́dà ìmọ̀ ń fa sábàbí àìsàn fún yàn yẹn ni kí idán tán bá ṣe é sí yàn ó lè fa sábàbí àárẹ̀ fún yàn bákan náà wọ́n yọ túlù ó lè ṣe sábàbí kó pààyàn yẹn ni pé kí wọ́n sàṣìyàn ẹni pé náà làwọn máa sọ wọ́n ni wọ́n sa kátàlí yẹ túlù ẹ̀ ò ní. ويفرق بين mẹ́rìhí وزوجه. إما ń ṣòpinya láàrin ọkọ àti ìyàwó rẹ̀ àbí láàrin ìyàwó àtọkọ àbí láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ yóò sì yà wọ́n pẹ̀lú sábàbí pé wọ́n ṣe oògùn wọ́n ṣe idán ibi láti máa gbọ́ wípé àbájọ àṣé gbogbo àwọn kan tó gbajúmọ̀ nílé kéwú táwọn èèyàn máa ń kó kiri yìí láwọn lè kéwú tí ẹ bá ṣe lè kéwú súnà ní ń gbogbo lékeu tó bá jẹ́ lékeu oníbídíà tí gbogbo orú nǹkan tá à ń sọ yìí ṣẹlẹ̀ ń bẹ̀ ò sí ẹ rí àwọn ọmọ kéékèèké wọn ò tí ì dé wọn ò tí ì kàdádí tán yóò ti ní fáìlì yóò ti ní àwọn exercise book big note oríṣiríṣi àkáǹtì yóò ti ní àwọn wa lọ àwọn wa jó àwọn wa fi sí kinní kan sòrò eléyìí òun náà ń pè ní asihiru idán náà ní jẹba hàn so mùsùlùmí gbọdọ̀ jìnnà sírò eléyìí tó ọlọ́run wa ń sọ fún wa sheikh fẹ́ fi ayé alukur'an ṣe ẹ̀rí wọ́n ní fayata ẹlẹ́múnà mínúma máa yufarriqu nàbí i bayna zawjihi olùwà ní ṣe rí àwọn àlìjàn àbí àwọn àmàlà àwọn yẹnì màláìkà tọ́lọ́run fi ṣe àdánwò fún ayé ní àsìkò yẹn ọlọ́wọ́n bá sọ wọn kalẹ̀ sórílẹ̀ ayé wọ́n wá jẹ ẹni tó mọ̀ nípa idán àwọn èèyàn máa wá lọ lè ń bá wọn àwọn méjèèjì yẹn pa àwọn fẹ́ kọ́ idán òun àmọ́ gbogbo ẹni tó bá ti fẹ́ kọ́ tó bá lóun fẹ́ kọ́ lọ́dọ̀ wọn wọ́n á sọ káì ọlọ́wọ́n bọ̀ fẹ́ o yóò sọ̀rọ̀ di kẹfìrí ni o náà ni ṣé kò wá ń rí fásitì yẹn pé wa yata'allamuna minhuma àwọn èèyàn máa lọ lè ń kọ́ lọ́dọ̀ àwọn màláíkà méjèèjì yìí tí wọ́n jẹ́ àdáwò fáwọn mẹ̀dámẹ́nìyàn tẹ́bá rántí nínú Ramadan adébi ọ̀rọ̀ yẹn dáadáa ipe àwọn màláíkà yìí ipe Ọlọ́hun Ọba ó gbé wọn kalẹ̀ ìwọ̀n túmọ̀ sí pé ìdán dáa àmọ́ kàn ṣe àdánwò pé ọ̀dọ̀ ẹ̀mọ́ kìíní yìí àwọn bẹ́ẹ̀ bá ṣe wá ń bí àwọn èèyàn bá fẹ́ wá báyìí tó bá fẹ́ kọ́ ẹ fún wọn bọ́lọ̀ ni ẹ má ṣe sùúrù yẹn náà máa ń pè ní àwọn iradatun yani kauniyatun qadariyya àwọn nǹkan tó lu ọba fẹ́ tá a máa rí lórílẹ̀ ayé àmọ́ kò túmọ̀ sí pọ́lọ́wọ́n ọba fẹ́ràn rẹ̀ nǹkan yóò máa ṣẹlẹ̀ àmọ́ ọlọ́wọ́n ọ̀fẹ́ kò túmọ̀ sí pọ́lọ́wọ́n ọba fẹ́ràn rẹ̀ àmọ́ yóò máa bẹ àmọ́ kò fi jẹ́ àdánwò fáwọn ènìyàn ipe ìwọ tó rí oṣù gbọdọ̀ débẹ̀ ó rí pọ́hùn rèé àmọ́ àṣẹ mi ní pé ọ̀gbọdọ̀ débẹ̀ náà ni tó wá kàn wá òun náà ni iradatun shar'iyyatun ẹni náà lọ́kàn wá qadariyya iradatun shar'iyya lọ́kàn wá pé kí ni tọ́lọ́wọ́n bá fẹ́ nínú òfin kẹ́nìkan wá dúkọ́ wá ní à ṣé bí òun náà ló ní àwọn màláíkà ló ní dẹ́mbẹ́ sọ ẹ wá àwọn màláíkà yẹn tó wá sọ fún àwọn yẹn pé ọlọ́run ní kẹ́ mọ́kọ́ kíní yìí o àmì tó bá fẹ́ kóra rẹ̀ sínú àdánwò mọ̀ bọ̀ wá náà ọlọ́wọ́ sọ pé wata'allamuna min umma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi so táfi mọ̀ pé àṣẹ àwọn ẹni wọ̀nyí wọ́n máa lọ lè ń kọ́ lọ́dọ̀ àwọn màláìkà méjèèjì yìí nǹkan kọ́ òun náà ni idán tó ṣe pé yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi wọ́n máa fi ń ya ọkọ àti ìyàwó láàrin ara wọn wa qala subhanahu kátó ọlọ́run tó ní wa min sharri naffathati fil uqad olúwa ní qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri naffathati fil uqad ike wa nabi máa wá ìṣọ́ níbi aburú annaffathat fil uqad àwọn tó máa ń ṣe tù tù tù tù fìlẹ̀ ìkọ̀t sínú kókó tí wọ́n ta yàní àsàwà hìrù àwọn òpìdán náà ń jẹ́ báwọn àwọn olóògùn àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ aláti yàkọ́dnà fi sìhìrì ìnà tó ṣe pé wọ́n ta kókó oògùn tí wọ́n ń ṣe wàyànfúnà fi ìkọ̀dì ìnà tí wọ́n mọ̀ wá tútọ́ síbi nǹkan tí wọ́n ta àwọn sheikh wa ni wàláwùlà anna lè sèxiri àkíkọ̀tún wàláwùlà anna lè sèxiri àkíkọ̀tán lẹ́m yá mùrùlá obìnrin ẹsẹ̀ àìsẹ̀ ti mìíràn wò. wọ́n ti bá ṣe pé n ti ń jẹ́ oògùn idán ń bẹ ni ó sì jẹ́ pé nǹkan tí máa ń ṣe tí máa ń ṣiṣẹ́ ọlọ́wọ́n ọba ti sọ pé kó pa nẹ́bísọ̀rọ̀ sọ́làmù láṣẹ àtàwa náà bí ká máa wá ìṣọ́ níbi níbẹ̀ pé kọ́lọ̀ kọ́ mọ́jì kó ṣẹlẹ̀ sí wa so ibi yìí láti rí gbọ́ pé pẹ̀lú ọ̀rọ̀ tí ṣèkè ń sọ yìí ń túmọ̀ sí pé àwọn kan wọ́n ń jiyàn gbé kò sí ń ti ń jẹ́ idán kò sí ti ń jẹ́ oògùn so ẹni tí bá ń sọ báwọn ń tọ̀hún ń takò aya al-Qur'an so ẹni tá a gbọ́dọ̀ mọ̀ ipe oògùn ń bẹ àmọ́ ní tí ó jẹ́ àdìsọ́kàn tiwa ni pé oògùn yìí kò lè ṣe àfi tó bá wu ọlọ́run kò lè ṣiṣẹ́ àfi tó bá wu ọlọ́run ọba tí bá ti ń bẹ nínú ntọ́lọ́run fẹ́ ipe yóò ṣẹlẹ̀ náà ni wọ́n á ṣe sọ àmọ́ ọgbọ̀dọ̀ rìn rẹ̀ lẹ́mìí wa ipe ògùn ń bẹ idán ń bẹ àwọn ẹlòmíì máa ń sọ̀rọ̀ kọ̀rọ̀ wọ́n ní ẹ̀yin ẹ̀yin alùsùlẹ̀ kúkú gbà pé ògùn ń bẹ ògùn ń bẹ àgbà ṣe náà ni àfikẹ́ ọmọ sọ ti máa ń jẹ́ ìlànà tí ń jẹ́ ìlànà yàn àti ìgbàgbọ́ yàn lérí nǹkan kí ọmọ sọ jáde a ní pé oògùn ò sí torí ẹni tó bá ní pé oògùn ò sí ń tọ̀hún ṣe kíni intakwaya al-Qur'an torí pé wa min sharri naffathati fil 'uqad kò sí túmọ̀ kan tó yàtọ̀ ju pé wà nábì wá ìṣọ́ lọ́dọ̀ àwọn ológun tó máa ń sàṣìyàn gbé ká burú wọn kọ́mọ́dọ́dọ̀ rẹ̀ ń túmọ̀ sí pé àṣẹ àwọn aláburú ń bẹ àwọn táwọn sógun ń bẹ ogun náà sì lè mú yàn bákan náà ogun sì lè má mú yàn. àná Aisha radiyallahu anha Aisha ó wá gba ọ̀rọ̀ yìí wá òun náà fẹ́ fi ìyẹn ni pé rí pé sheikh eh, abdulrahman ali sheikh wọ́n ti mú ayé alukur'ani wá láti fi rinlẹ̀ ipe n ta ń pè ní oògùn àbí idán inú àkídà alùsùnà ọ̀jàmọ́ àwọn ni pé agbà pé ń bẹ a pé máa ń ṣiṣẹ́ a sì gbà pé o lè má lapa yẹn pé o lè má iṣẹ́ náà ní jẹ́ pé kọ́ lapa sọ̀rọ̀ gbogbo ẹ̀ yóò mọ̀ bàlẹ́ abẹ pé ntọ́lọ́wọ́n bá ń fẹ́ náà ni àná Aisha radiyallahu anha ó ní anna nabiyya sallallahu alaihi wasallam ó lá nàbí sóhìrà wọ́n sógun sí yẹn kí wọ́n ṣa idán sí hatta innahu la yukhayyalu ilayhi annahu yaf'alu shay'an wa ma yaf'aluhu kódà nígbà tí kìnìyẹn mú ànábì sallallahu alaihi wasallam àwọn kankan wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kéèyàn máa sì rànrán bí kéèyàn ní pé sì ń fún ọ ní owó lẹ́ẹ̀kan kéèyàn wá ní ká ẹ̀ fún mi òkè ń gbà ṣẹ́gẹ́tẹ̀ báwọn sòkó àánú mo rò pé mo mo pé mo fún ọ ní sòwò náà ń pè ní yukhayyalu ilayhi annahu fa'ala annahu yaf'alu shay' wa ma yaf'aluhu wa annahu qala lahu dhata yawmin qala laha anabi wa ń sọ fún Aisha níjọ́ kan anabi ní àtàní malakan wọn ní àwọn malaika méjì kan wọn mọ̀ wá bá mi wọn wá bá mi àwọn malaika méjì wá bá mi fajalasa ahduhuma inda ọ̀kan náà malaika yẹn ó wá síbi ọ̀kan kan orí mi wal akharu inda rijli ẹnìkejì òun jókòó síbi ẹsẹ̀ mi faqal ó wá sọ pé ma waja'u rajul kí ni ń ṣe arákùnrin yẹn ni kí n gbà tánàbí wà lórí àárẹ̀ ma waja'u rajul kí ni àárẹ̀ ti ń ṣe ẹni yìí gangan qal ẹnìkejì wá dá lóhùn pé matubub ìtumọ̀ matubub ni pé mashur wọ́n ṣe oògùn sí ni wọ́n sàsí ni pé ẹni tí àsàsí mú ni qal anabi ni wà máa ń tọ ẹ̀ẹ́nẹ̀ mọ̀láìka yẹn tó wá bèrè kí wà máa ń tọ bẹ̀hú tálẹ́ni tí ó ṣàṣì qala Labidu bin al-Asam wọ́n ní Labidu bin al ni fi mushtin ó lọ lè ṣe sínú musht sínú ẹ̀yìn kọ́ǹpù wà mushaqatun níbi mùsáàkọ̀ gẹ́gẹ́ lọ́wọ́ àmì ẹnu sọ̀rọ̀ Bukhari so àwọn kan gbé wọn àìkátọ̀ wò yẹnì kíkọ ni so mùsáàkọ̀ mùsáàkọ̀ mùsht wa mùsáàkọ̀ náà ni ẹni tó bá ń ṣe pé mùsáàtọ̀ lọ́wọ́ àlọ́dún bíi tiẹ̀ kó yí sí kọ́f wa mùsáàkọ̀ sí mùsáàkọ̀ lọ́wọ́ àlọ́dún mímẹ́wìn mùsáàkọ̀ náà ni mùsáàkọ̀ gẹ́gẹ́ lọ́wọ́ àmì sọ̀rọ̀ Bukhari so kọ́tọ̀ olùmọ́tò báà ni yẹn pé ẹni àwọn tablografa àbíkí náà ń pè ẹ̀rọ náà ni ẹ̀hẹ́n so ó ní pé wàmúṣà cotton àti níbi òwú òwú náà ni wọ́n fi sí wàkíní wọ́n ní wàfi jẹ́fì tọ́lẹ̀ ẹ́ zẹ́kẹ̀rin wọ́n á tún fi síbi inú àpò kan bí ìyẹn rọra ṣe àpò fún kinní yẹn àpò kékeré tó wá fi nǹkan bò ó sòwò àwọn tọ́lẹ̀ ẹni àbí wọ́n tún máa ń pè ní káníbi gọ̀fí jáfe tọ́lẹ̀ àìtìn wọ́n wá lọ lè mú kinní ọgọ́mọ ọ̀pẹ ọ̀gọ́ kinní tí máa ń yọ láàrin ọ̀pẹ ń ibẹ̀ ni wọ́n á fi kinní yẹn pamọ́ sí ni wọ́n fi wéra wọn tó ti gbẹ jẹ́f tó ti gbẹ zakar tó jẹ́ títí abo fi bihirin àwọn àlọ́ lè jù sínú bíi tó ń pè ní zarwan àwọn àlọ́ lè jù sínú odò ẹ wo kiri yìí lèyìn fi mọ̀ pé wàláhì ó yẹ kéèyàn pe àkíyèsí gbogbo ọmọ mùsùlùmí gbogbo ẹni tó lóun ń ṣiṣẹ́ àáfàá tó pé ẹ dákun ẹ̀wò kí lélẹ́yìí fi yàtọ̀ sí táwọn aláàfáà ń ṣe ẹ má jẹ́ atanra wa jẹ́ ẹ̀wọ̀n nǹkan tó sísá Nabi sallallahu alaihi wasallam nù idán so nǹkan burúkú ẹ̀rí pé ẹ̀wọ̀n bí wọ́n ṣe tó wọ́n ní ta mọ́ ń tọ́ bẹ̀ hu tayọ tó sà tó ṣe àṣàṣì òun sà Nabi sallallahu alaihi wasallam wọ́n ní Labidu bin Asam ni fi mush ó fi sínú kọ́ǹpù wà mushaqa ó fi sínú òwú wọ́n fi jẹ́ fi ẹ̀tìn ó wá fi sínú ọ̀gọ́mọ́ ọ̀pẹ tó ti gbẹ dhakar tó jẹ́ tabo takọ amin fi bihirin darwan ọ̀rọ̀ lè jù sínú kànga tí ń jẹ́ kànga yẹn jẹ́ darwan so náà ni àwọn mọ̀láìkà yẹn wọ́n á pa anabi sallallahu alayhi wa sallam láti ibi kọ́mọ kí kúlẹ̀ a'udhu bi rabbin nas àti kúlẹ̀ a'udhu bi rabbil falaq kó tó wá di kí gbogbo nǹkan tí ó ń wà ṣúlára anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ wá já so bíi láti rí i pé àṣé ká sọ pé àṣàṣì mú yàn gọ́sà ó sì mú yíwọ̀n túmọ̀ sí pé àṣekò tí ẹ ní nǹkan kan la so òun ò ṣe rí ibú ìwọ tó ṣe òun ló ṣe rí ibú ìwọ tó ṣe náà ló ṣe ibú so èyí òun á rí gbọ́ níbi ọ̀rọ̀ yìí pé àṣé lè ṣèṣirí tàṣírí àṣẹ idán oògùn ṣíṣe ìmọ̀ ńlá pa so àmọ́ èèyàn gbọ́dọ̀ wá máa sọ idán di tọ́mọ wá bẹ̀rù oògùn tọ́mọ wá bẹ̀rù ẹ̀ bí ẹ gbọ́ náà ní sàṣà nàbí òun ẹ jòkó jẹ́ ìrọ èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ ọlọ́run ni ó bí ó sì ní bí ó sì ní ó ṣẹlẹ̀ ló ṣe wá so ìyá ọlọ́run nìyẹn máa ń bẹ̀rù èèyàn bẹ̀rù dán kọ́ wá sọ dandan ọlọ́run kọ́ sọ ẹni tó lóògùn kọ́ wá sọ́dọ̀ ọlọ́run kọ́lẹ̀ lómi àwọn ọmọ yìí kàìkàì ẹ ìjókòó ara ń jẹ́ ìjókòó jẹ́ gan-an là ń bá kì í àjókòó jẹ́ náà ni ìjókòó jẹ́ náà ni ń jẹ́ báwọn so à ń jókòó náà la fi ń sàlàyé àjókòó wa jẹ́ náà ni sàdédé dúró káwọn àbí káwọn jà káàkiri ni so ìjókòó jẹ́ náà là ń bá káàkiri yìí o wàá sì ń sàlàyé látara ìjókòó jẹ́ wa yìí so wàláhì tó dáa jù òun náà ni kó ń kálukú náà kéèyàn ó wò ó pesikini yìí eh, sódodo ni àbírọ́ sódodo ni àbírọ́ sheikh àti gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà sekini yìí sódodo ni àbírọ́ ẹ̀wò títí kíní sọ yìí títí sẹ́hìrù àsàsí ti làbídì ni wọ́n sọ àwọn nǹkan mi ń bẹ tó ṣe pé ti muhiba ni wọ́n fòun ṣe ti muhiba náà ń fòun ṣe ẹlòmíì fìrọ́kù náà ń fòun ṣe so ẹlòmíì wọn náà mi ń ṣe kọjá máa yá kọjá máa ta ìdánà ni awọ́rò ìdánà ni so gbogbo oríṣiríṣi ń so ogun idán gbogbo ẹ gbogbo ẹ nǹkan náà ní ń jẹ bẹ́ẹ̀ tí o pé mùsùlùmí gbọdọ̀ jìnnà sí sheikh sẹsẹ wa padà síbi ọ̀rọ̀ tí sheikh muhammadu abdullahi abdullahi rahimahullah àkọ́kọ́ ẹ̀rí tọ́kọ́ mú wa òun náà ni pé waqulu Allahi ta'ala walaqad alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaq tọ́ ibi tí sheikh muhammad abdulwahab rahimahullah ń tí àwọn fẹ́ pè lákìyèsí fún wa òun gangan ní láàárọ̀ ọ̀rọ̀ yìí ipe gbogbo ẹni walaqad alimu àwọn ọmọ ènìyàn ti máa àwọn tí wọ́n lọ sọ́dọ̀ àwọn màláíkà yìí wọ́n ti jẹ́ kó yé wọn àwọn màláíkà yìí ṣàlàyé fún wọn lẹ́mẹ̀ní ṣàrà pẹ́ntóbẹ̀ lè ń ṣe idán tó ṣe pé idán náà ló gbà lọ́lọ́ lè kọ́ náà ló kó rẹ̀ rà ló kó kọ wàlẹ́ àwọn èèyàn ń kó kọ idán lu yìí o káwọn èèyàn máa gbọ́ pé ń wá náà ń kàlẹ́ kàkiri wọ́n á máa ná owó ah ẹ dákun kí ọmọ lọ lè kówó lè rí igbú kí ọmọ kóra tí ó kó báyìí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kódà lómi yóò travel kó lẹ̀ lómi yóò tún ní Senegal òun lọ lómi yóò ní òun lọ sí òun lọ sí ẹyẹn ẹyẹn ó la irọ́ ntí kọ́ dé tàwọn onídìí àwọn tó ẹ̀ ń lọ jìnnà díẹ̀ díẹ̀ nù àwọn kò ní Senegal àwọn lọ àwọn kò ní Niger làwọn lọ àwọn kò ní àwọn lọ Maduguri ìwọ àhámù kan lọ bẹ ìwọ akíní kan lọ bẹ sẹ́rùgbọ́n tó bá ti rin ogúrú ọ̀nà yìí rí ìwọ́n mọ̀ pé wọ́n ń sì yálà yà wàhálà wàláì lómi tí wà lè gbà dé tán yóò na owó yóò na ogun ẹ̀ yóò sì ṣe àrègbèkìní yìí ah bàbá yìí pa irọ́ fún mi gbàtẹ́ pé rọ́nà ni wọ́n náà wá káàkiri ẹ dákun kí ọmọ tàti bí lọ nìjẹ́ kí ọmọ lọ síta ṣáàdì kí ló ń wá nankali lọ́bẹ̀ so náà ni kò sí tó yàtọ̀ láàrin àwọn àtàwọn olóògùn àwọn tí wọ́n ń ṣe Ọbàtálá gbẹ̀ nǹkan so nígbà kan tẹ̀ wá ní àwọn ọ̀rọ̀ náà ń kàlí kọ́ mímọ́ nìsín kí ni jẹ́ ogun tó serious ní wọ́n káàkiri nìsín kóra yín mú wọn lọ sí àwọn mẹ́tò kọ́rí à ń lọ sí India tó náà ń wá magic tó nípọn tó lágbára kóra ẹlòmíì lára pé òun èyí tó wá burú jù ni pé òun jẹ́ ni ọlọ́run òun fẹ́ mọ́ fi ogun jẹ́ ni ọlọ́run yìí náà tó ń bẹ gbáà rẹ̀kẹ̀tẹ̀ kóra mo gbọ́ pé ọ̀kan náà àwọn kan tó ṣe pé ó ṣe ah, wọ́n ti mọ̀ pé àwọn tó bá ti ń ṣe bí súfì gangan yóò mọ fẹ́ràn màjíìkì wọ́n fẹ́ràn wọ́n á sọ di kàrámà fáwọn èèyàn wọ́n á ní kàrámà ni ẹ dákun kí wọ́n wá gbé aga jáde kọ́ wá tọ́ aga lọ kọ́ wá lọ lè fọwọ́ mú láìfọ àyà kọ́ mọ́ wá mí títí ẹnì tẹ́lẹ̀ báyìí mo ti dépò kútùbù báyìí ẹnu ni bàbá ti dépò kútùbù o a iná ni wọ́n dì mú láìfọ àyà tí mo ní idán ni ọ̀la ẹnìkan náà kan dìde oníbàbá àwọn gangan oníkódà àwọn kọ́ òun àwọn fọ́ láì fọyà báyìí ológun tó ní agbára ni bàbá àwọn kóun fi jẹ́rìí ọ̀rọ̀ yìí pé ẹ̀ parọ́ so ẹnìkan báwọn náà olóhùn náà fẹ́ di gòsò fẹ́ di kútu gbogbo àgbáyé ọ̀hún ẹni tó kú mẹ́ni pé òun fẹ́ dé mọ̀ káàmà nàbíyí Allah Suleiman tó ọmọ fò lórí afẹ́fẹ́ ti wá dá ọjọ́ fáwọn èèyàn pé mòlúdì ọdún yìí ń ṣe bẹ̀bẹ̀ fún yín àwọn India àwọn náà wọn náà wọn bá gbogbo tó ní gbọ́wọ́ lọ rẹ̀ wọ́n sì dán owó fún ìgbà tí pé dánà kú ni wọ́n kàn gbé tẹ̀ wọ́n sì jòkó ẹ̀yà ìtẹ́ máa fò ìtẹ́ sì máa fò lọ sùúrùn òun náà ti wá pílánì òun náà ti kọ́ dán owó dán owó dán owó ó ṣe bẹ́ẹ̀ wọn ni ah, ọdún yìí rọra fi kíní ìpamọ́ ntí fi ntí kíní ní fi jáde ní ọdún yìí so ọba dijọ́ wọn lódì lọ́ba dán kíní wò ó pé pé pé àlùjànnú ti òun ti sá lọ tiẹ̀ ó pé pé pé kọ̀dáhùn wọ́n retí retí retí ṣé wọ́n jáde ṣé wọ́n jáde wákàtí kan ṣé wọ́n jáde wákàtí méjì ṣé wọ́n jáde ṣé wọ́n jáde pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú ààrẹ sobi lèyìn ó fi mà ipe àwọn èèyàn <laughs> àgbákò ni wọ́n ìdán oríṣiríṣiríṣi wọn wà á lọ mọ́ pé àwọn mi ń ṣe ìjẹni ọlọ́run eléyìí burú sọdákùn iná làwọn èèyàn ń dánwò lóríṣiríṣi tẹ́ bá rí ẹ̀nà tí bá ń ṣe kankan tó ṣe fíì ní sọ kíníkan di kíníkan ní ìsìn kìí ṣe ẹni ọlọ́run kìí ṣe ìjẹni ọlọ́run o ẹ̀yìn kẹ́ni kankan tẹ̀ nìkankan jẹ́ ó lóògùn ni ó ní oògùn ó ní idán tó jẹ́ náà ni so òun ni pé walaqad alimu lamani ishtara sheikh islam yani muhammad ibn abdul wahab wọ́n ní ń kálukú gbọ́dọ̀ mà ipe ẹni tó bá ṣe pé oògùn idán ní bá ń ṣe malahu fil akhirati min khalaq ń tọ̀hún kò ní ní ìpín kankan mọ́ tó bá di ọgbìn alkiyama ibn abbas ní min nasibin kò ní ní ìpín kankan ń pe ìpín pókírun rèé ìpípọ́ gbáwẹ̀ kò lè ní nǹkan kan ìpípọ́ yọzaka kò lè ní ìpípọ́ lọ́mọ́ká kò lè ní. alimami Qatada rahimahullah òun náà ní ìní wá ẹbí kìló ó ní wá àdá wá àdá wa alima alkitab tọ̀ wa alima alkitab ara wà àdá lọ́wọ́ àbí kọ́dísì ni ara ọ̀kátọ̀ mọ̀tíbáyìí ni. وقد علم أهل الكتاب فيما أهدى إليهم wọ́n ní kódà àwọn tán jẹ́ àwọn tán ti fún tíra ṣáájú inú táwọn náà ti mọ̀ ṣáájú ẹni pé àwọn jíù àtàwọn christian wọ́n ti mọ̀ pé anna sahira gbogbo ẹni tó bá ti jẹ́ ológun tó jẹ́ òkú ìdán tó ní kùndí onínáǹkàlí wàláhì ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó le ní àwùjọ tó le láwùjọ yìí díẹ̀ ní àwùjọ ọlọ́rin yìí ó le ó lè kódà ẹlòmí ó ti máa jó ti máa járí mọ́nú lé báwọn pé àá ah, ọmọ yìí dààmú ni ah, ọmọ yìí dààmú o tíra ní ká o wàláì kó kálukú wa náà káwọn lè wọnú tíra wa o nílé o gbẹ tí bá ti ń ṣerú eléyìí la khalaqa lahu fil akhirah ó ń tọ́wọ́n ní ní ìpín kankan lálẹ́ kìá màmá ẹ̀ òbí kan sheikh islam tèmi ẹ̀ muhammed bin abdulhab nù ipe irun rẹ ti bàjẹ́ àwọn rẹ ti bàjẹ́ sàrà rẹ ti bàjẹ́ alukurani tó ka ti bàjẹ́ ẹ dákun sílẹ̀ yóò yẹ kí yóò jìnà sí i la khalaqa lahu fil akhirah Al-Hasan al-Basri òun wá ní laysa lahu dinun ènìyàn lẹ́sìn ẹni bá ti ń sọ̀gùn kọ́ lẹ́sìn ẹni wọn kìí ṣe mùsùlùmí kò ní ìsìláàmù kò ní irun kò láwẹ̀ ẹni bá ti ń sọ̀gùn ti ń ṣe dán ẹ dákun àfa mélòó lọ bọ́nu eléyìí lu yìí ẹ bá kà á àfa àtọ́ bọ́ nínú eléyìí nílùú yìí ẹ bá kà á àfàfà tó bá jẹ́ kí ni àfa alùsùnà wàlìjàmà tó jẹ́ àfa alùsùnà kìí sàfà sùnà àfa alùsùnà tó rà wọn àfa sùnà wáyé alù ẹ̀fí alù kún àfa alùsùnà òun nìkan ló lè bọ́nu tá à ń Alụsụ ni èsògùn alùsùnà ni èpidán wọn èwà e ní kàlíkà kiri wọn bá ní tẹ́lẹ̀ wọn sùn wọn dànù nù so wọn ní àwọn nǹkan míì tó wá látọ̀dọ̀ tó fi rẹ! tó fi rẹ!" so wọn náà pé kan muhammadu nù wọn wa pé ẹ ìdán ogun ṣíṣe ìmọ̀ ń ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ ni lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé ẹni tí ẹni bá sì bàjẹ́ kí ló di òun ó di kèfèrí ó di kèfèrí nù kò lẹ́sìn tọ́ ṣókòtò ní fadallat al-ayat al-karim wọ́n ní àyà tá a kà yìí tó jẹ́ àyà alápọ̀nlé yìí ó ń tọ́ka ala tahrimi as-sihr ipe èèwọ̀ ni kéèyàn máa ṣe idán ẹ̀rí kéèyàn jáde ní sikolo wọn lè ń jalè sẹ̀kún lọ́mọ̀ pé àyàn ah, búmọ̀ ni ọ́ ó lè gẹ́gẹ́ bó lè ṣe máa ń sápamọ́ ló ṣe káwọn òpìdán káwọn náà ọmọ gbére ara wọn kọ́mọ̀ lè máa ṣe fàárì àmọ́ láwùjọ yìí wọ́n tún fi ṣe fàárì ni wàlá èèwọ̀ ni bí olè jíjà ṣe jẹ́ èèwọ̀ tó jẹ́ èèwọ̀ tí sì náà jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ náà ni eléyìí náà ara nǹkan èèwọ̀ ni kí wọ́n máa ṣe náǹkàlí kùndí gbogbo ẹ̀ wàláì yẹn gbọ́dọ̀ jìnnà sí àyájọ́ èkéde ìyíwọ́ padà ìdálejò lóhùn lọ́n kó sànù wa nífa wàláì àdánwò àdánwò kún sílùú yìí so wàláì àfi ká sì padà sídìí òdodo ọ̀nà tí wọ́n fi lè lànà ọ̀nà tí wọ́n fi lè lànà wakadhalika huwa muharramun fi jami adiyan adiyan rusul alayhi salam bẹ́ẹ̀ náà ni kéèyàn máa ṣe idán kéèyàn máa ṣògùn èèwọ̀ ni ní gbogbo àwọn ẹ̀sìn tó ti kọjá wàláhì ẹni tọ́lọ́mọ bá fẹ́ sanú lára bá ṣe ń sọ yìí òun náà wò pé kí ni ń jẹ́ irọ́ nínú àwọn táwọn ọmọ yìí ń sọ báyìí kí ni ń jẹ́ irọ́ ń bẹ̀ àmọ́ ẹni yudillu bihi kathiran wa yahdi bihi kathiran ìgbà mí ẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́run sì lò ní sábàbí fẹ́lómi yóò tún máa sọnù sí ni ẹ̀ wọ́n gẹ́ wàá dán iṣẹ́ wò lára ẹ̀ kí a ẹ́ nítorí àwọn yóò àdẹ̀wò lára ẹ̀ dàkú sí nítorí ẹ̀kọ́ kan nù nítorí kan kọ́ pé ah kí lọ́mọ yìí ń ah! o ẹ̀ eh! gbọ́dọ̀ kú sírú nǹkan báyìí yóò rónù azim ẹ̀rù àṣàṣì ọ̀bà mi rí láyé mo fi ọlọ́run bá búra ẹ̀wọ̀n kí lọ́yọ̀ kọ́dà ìgbà tí fi ń se bídí àti ń ṣe kátó wá ní suna tí súnà kò bá mi rí kò bá mi rí so pèlèntà sí ìgbà tó yẹ pé ẹ̀tẹ̀ tó ọkọ tún mọ́kọ àti mọ́kọ rẹ̀ àà ọkọ̀ àṣà sí ń mo fọ́ lọ́wọ́ bàbúrà ń bẹ lọ́wọ́ àlùsúnà ń bẹ anabi sallallahu alaihi lọ wa pé ọkọ rẹ̀ lélẹ́yìí ẹ̀wọ̀n kan anabi sallallahu alaihi wasallam ó ṣẹlẹ̀ sóhun wọn ò pẹ́ ìwà wá ń tí ẹ̀yìn tí òfin ṣẹlẹ̀ sẹ́yìn mọ́ ànábì wa fún wa so òun náà ni pé gbogbo àwọn ẹ̀sìn tó ti kọjá gan àwọn náà mọ̀ pé aburú ni kéèyàn máa ṣe dán kọ́ máa ṣògùn ẹ̀dá kan gbogbo ohun tó ní nǹkan nulẹ̀ tó dìmọ́ nulẹ̀ lọ́ọ́ já gbogbo ẹ̀ àwọn ẹ̀wọ́ àwọn aṣọ funfun àwọn tó ti dọ̀tí àwọn kátàkátà tó ń kọ́ra àwọn kòǹjò àwọn ìgbálẹ̀ àwọn àpò lọ́dọ̀dọ̀ gbogbo ẹ̀ lẹ́kùn wàláì láti mi dán gbogbo àwọn kan kò dá kọ́mọ wà nù léèyàn wàláì aburú bẹ ní àwùjọ wa yìí fa à ń bá sùn à ń bá jí ni ọlọ́kọ́ mọ́sá làyàn bẹ̀ ni wàláyé kọ́dà yìí tó ń bẹ̀ yìí tó ń bẹ̀bẹ̀ gbogbo àwọn torítọ́ ọlọ́run gbogbo fi títóbi ọlọ́run bá bẹ gbogbo wọn tó nírú nǹkan yìí ń lé torítọ́ lọ́hùn mo fi títóbi ọlọ́run ọba bì ọ́ lọ́lẹ̀ yọ lọ́lẹ̀ yọ ẹ bọ́ ní pẹ̀lú ọlọ́run ọba kó lè sí kankan fún ọ kí ló fẹ́ dì lára rẹ nísìnyí ìdàpọ̀ náà tiẹ̀ tú kíní wò kí làákà ìró wò pé kí mo dì mọ́nu kíní yìí gan ẹ ẹ wá di kòǹjò mọ́ ẹ sí kòǹjò wa ni ni wọ́n ń sọ kòǹjò àgbákò tó bá kòǹjò ti mọ̀rú àwọn àgbá wọ́n ti kòǹjò ojú kòǹjò ẹ̀rọ̀fọ̀ àmọ́ wọ́n ran àwọn wọ́n sí wọ́n ọkọ̀ mọ́ àtàmọ́tà wọ́n á sún níná ẹ̀dàkùn ó lè sọ́ra rẹ̀ ni wọ́n náà ń sún náà ni ọ̀sọ́ pé káì èmi tí ma sọ́yàn rí gbúrú àwọn nǹkan yìí abẹ́lẹ́mí ìwo ìwo màálù àbí ìwo ìwo àgbò àgbò wọn pa wọn pa àgbò wọn pa màálù náà wọn á yọ òwú rẹ̀ lọ́wọ́ mi ń sóògùn wọn láyọ̀ kí làkà èèyàn kó pé so ọlọ́run kọ́ mọ́sá gbogbo àwọn tí àdánwò yìí ń bẹ fún ọlọ́run ọlọ́run mọ́sá làwọn bẹ̀ so ó ní pé wọ́n ní gbogbo ẹ̀sìn tó ti kọjá àwọn gan gbà pé àgbá kò ní kí wọ́n máa sògùn ẹ̀rí pé tẹ bá rí kírísítẹ́nì gan àbáwọn jíù náà tó jẹ́ pé wọ́n wà lérí ike tí ń bẹ nínú kíni wọn ní wọn àwọn ọlọ́run mìíràn sògùn so kọ́dà ẹ̀ máa gbọ́ tẹ́ bá ń gbọ́ àwọn ìyá kan bẹ tí máa ń gbọ́ ọ̀rọ̀ wọn nínú rédíò bóyá ìyá àwọn ìyá kí in fact ẹ mọ̀ pé he eh, tí ó mọ̀ takọ́ pé ẹ̀ ń rìn mọ́lú mọ́lẹ̀ ẹ̀ ń rìn nǹkan mọ́ sọ́ọ̀sì ẹ̀ ń kan ẹ̀ ń kan ẹ̀ ń ọ̀dà báyìí so àwọn náà mọ̀ pa àdánwò ní kí ọmọ sọ̀gùn àwọn náà mọ̀ bẹ́ẹ̀ ni nínú jíù náà inú àwọn àwọn jíù náà àwọn náà mọ̀ pé àdánwò ní kí ọmọ sọ̀gùn so kátó wá ní nínú Islam tiwa wọ́n ní wala yuflihu sahiru haythu ata gbogbo ẹni tí bá ti ń sọ̀gùn ẹ̀ o ọ̀kan náà afá lọrin gbà tó fẹ́ tú àyà yìí oníwà láyé fúlé ṣẹ́ ìrọ̀ àìsù àtà gbogbo ọtọ́ bá ń sọ̀gùn òní sórí rẹ láyé rẹ àṣẹ́nà ah, ti ẹ̀gbọ́n pé sáírù ògùn ní jẹ́ bẹ́ẹ̀ so waqad nassa asahabu Ahmed bi annahu yukaffaru bi ta'allumihi wa ta'limihi anu àwọn tán jẹ́ àwọn ọmọ kéwì mọ́mú ahmad wọ́n ní pé èyàn ó di kèfèrí látara pé èyàn bá ń kọ́ oògùn àbí ti ń kọ́ yàn وروى عبد الرزاق عن صفوان بن سليم قال قال رسول الله صلى الله عليه وسلم ولا النبي صلى الله عليه وسلم من تعلم شيئا من السحر انتو بالو ليكون ككنين وغن قليلا كان او كثيرا ان كان يقوني ابو كرين يعني كي اوغن دي يعني ابو غن لا كين يا awon kila e awon ogun itaja lemi kan lo le n kon temi ba are na oni kana akhiru adihi min Allah ẹniyẹn kò ní àdéhùn kankan tí ó gbà lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ ó ti parí àdéhùn rẹ̀ jọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní kọ́ kọ́ mọ̀ pé ó ti parí àdéhùn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run yẹn ni pé ó ti blọ́ọ̀kù ní ti ń jẹ́ gbogbo orí rẹ̀ gbogbo ìbádà rẹ̀ yẹn ti blọ́ọ̀kù rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba nù so inshallah adùn bíi ibi ńlá ìtàlá so abẹ ọlọ́run gẹ́gẹ́ mo ìsọ́lẹ̀ kan torí kíní yẹn pọ̀ fà wàláyé gbogbo àwọn ẹran èèyàn àwọn tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n bẹ́ ń bi kíní yìí kọ́lọ́n kọ́mọ́sàbá wa yọ wọn kọ́ yọ gbúrú nǹkan yìí kò ní ẹ̀mí wọn. هذا وصلى الله محمد وعلى اله وصحبه وسلم نعم bisimilahi rahman rahim olùbẹ̀rẹ̀ ní nítorí hadith tó sọ pé pé àwọn sàbẹ̀ wọn kúnlẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ó ní ah ní orí ìjọ. pé kúlẹ̀ fún àmì sọlásọlá òun nìyí ẹ bá wa ṣàlàyé só dáa àbí kò dáa ó ní ó sàtìkàdí sí rí ó ní àná àbí òwe ọ̀dẹ̀ lọ́wọ́ á ní o kọ́lá lámà nẹ́sàlá tí ara wọ́sùn lọ́wọ́ sọlá sọlá lillahi ma fi sọ́wọ́ ọmọ fìlàáwìtì wà ní tóbi ma fi àǹfọ̀sìkọ̀ ọ̀tọ̀ fún yàhásíbùkúmìlá ó ní ìsítàdà dáríkà ara àṣọ فاتى رسول الله صلى الله عليه وسلم ثم برقوا على ركب ادوبا سلايين قاري نعم حديثي وني بي انا ابي هريره لو حديثي وا نغبتي ايا يي سوكاله يبي وان تبدو ما في انفسكم او تخفوا يحاسبكم به الله ويغفر لمن يذا ويعذب من يشاء والله على كل شيء قدير so ní pé ọlọ́run ní pé tẹ́ ẹ bá fi nǹkan tí ń bẹ nínú ọkàn yín hàn abẹ́ bá tiẹ̀ pa á mọ́ ọlọ́run ọba yóò ṣèṣirò sẹ́yìn lórí rẹ̀ so kí nìyẹn wá ka àwọn sọ̀rọ̀ láyà wípé à ntúbùdù máa fi anfusikum aw tukhfu ntí ń bẹ lẹ́mi wa tá a bá fi hàn àbí ntí ń bẹ lẹ́mi wa tá a bá pa á mọ́ ọlọ́run wo tún bi wá à eléyìí mọ̀ lágbára omi kò tá a bá ti rò nǹkan kan lẹ́mìí á tún ṣé sírò yìí náà à so ọwọ́ abá anabi sallallahu alayhi wa sallam ataw rasulallah thumma gbàtà wọn abá anabi lẹ́yìn náà baraku ala rukab wọn fi eékún wọn lélẹ̀ ẹ dákun ẹ bá wa bí wọn ipe ṣé ìfẹ́kúnlélẹ̀ ordinary là ń sọ ni àbí ìkúnlẹ̀ kíyàn ẹ máa wọ́n nísìn ń bọ̀ wá báyìrò mi wá bọ́lẹ̀ mo wá mú nǹkan mi lẹ́nu kan ní orí wọ́n ní kéèyàn mọ́kúnlẹ̀ kéèyàn rí ó bẹ̀rẹ̀ ń báyìrò sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ń báyìrò là ń sọ ni ṣe ẹ̀rí tí èyí àwọn yẹn gangan nu o níta ń jọ ń sọ gangan òun lọ́rọ́ kí ni ìkíyàn mo dé nìsín mo fi wá báyàn sọ̀rọ̀ bóyá mi àti ẹ̀ òun wà lórí ìjòkó so ǹgbà tí mi jòkó tì mo jòkó pẹ̀lú rẹ̀ tán ìyìn wá fi ayé ìdí mi lélẹ̀ eékún ni mo fi lé ilẹ̀ ṣé n kí nu ẹ̀yìn kí ọ yàtọ̀ sí pé mo dé wọn ní ah, ẹ̀rọ̀dà ẹ̀ka wọn ẹ̀hẹ́n ìta ń sọ nìyẹn ìta ń sọnù irú yìí ń lẹ́lọ̀ lé wá wá fún wa irú ẹ̀ ló ṣẹlẹ̀ lànàbì kọ́ ìta wà ń sọ fún yín nù. Maaz njọ́ tó dé láti Sham ó pàdé anabi sallallahu alaihi wasallam kí ló wá ṣe ó fẹ́ kí anabi ó ṣe kí ni sájàdà anabi ni la la ó gbọ́dọ̀ ṣe n ta n sọ nìyẹn ṣe àwọn pé kò nǹkan kan ọ̀káláyà kèsì kébé ó gbọ́rọ̀ kankan nítorí anabi fún kọ́dà àgbà tá anabi sọ pé la wọn ni ah ra'aytuhum yasjuduna li asaqafati mo ṣe rí wọn nu oníṣàmù bá ṣe ń ṣe nu o anabi rárá irú ẹ̀ náà ni a tún sọ fún yín yíò là ń sọ kìí ṣe pé eléyìí àwọn àdísí pọlọgbẹ́ gbá ìgbòmí wọn lè lo bárakú alárúkab ìgbàmí wọn ni jésù alárúkab sojúsù alárúkab gbogbo ẹ̀ àdísí lè kọ́ wa yányá ẹ̀ lè rí ti tẹ́fí ń kí níbẹ̀ kíkí là ń sọ ẹ máa wò nísìn àdísí kan bẹ́ẹ̀ nù àdísí ẹlẹ́ẹ̀kejì àdísí Umar tó ń pè ní àdísí Jibril tó ní pé ọkùnrin kan wá bá anabi sallallahu alayhi sallam ìgbà tó dé fa asnada rukbatayhi ala rukbati ó fi eékún rẹ̀ lékún anabi sallallahu alayhi sallam lẹ́sẹ̀ kí náà sọ fún wa ìṣesí tí fi ń bá anabi sọ̀rọ̀ ṣé wàá túmọ̀ pé ó kúnlẹ̀ ká anabi ó fi eékún rẹ̀ lélẹ̀ pẹ̀lú anabi sọ́n táwọn sọ fún yín kọ́hún sọ̀rọ̀ táwọn sọ fún yín ni pé ìkíyàn pẹ̀lú kúnkúnlẹ̀ dáhùn sọ̀nù kọ́lá lómi bàjẹ́ lè ní sọ́tọ́ bá fẹ́ yàgbẹ́ òní bẹ̀rẹ̀ ah, ah, kí là ń sọ fún ọ̀rọ̀ gbẹ́ là ń sọ fún ọ kí nǹkan tó bá fẹ́ wo nǹkan lábẹ́ bẹ́ẹ̀dì tó bá fẹ́ wo nǹkan lábẹ́ kí ní kẹtọ́ òní ah, òní à yíwọn kìí ṣe ọ̀rọ̀ kíkí náà là ń bá yín sọ sọ ẹ má kò ní yẹnì màhálù nìzá ẹ má fi àyè yẹn kalẹ̀ ẹ má fi àyè màhálù nìzá kalẹ̀ pé ń ń fà gan so èèyàn lè máa jẹun sebiru ẹ̀nà ni anabi sallallahu alayhi wa sallam ẹ̀ tún wà wò anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan ní ẹnìkan wà bọ̀ anabi sallallahu alayhi wa sallam ní ẹran ìwà ń jẹ́ wàjásá ala rukubatihi ó wá fi eékún rẹ̀ ìwà ń jẹ́ ṣé ìfẹ́ eékún lélẹ̀ ń sókúnlẹ̀ ni àá so wọ́n kàn ń dààmú làákàyè ẹni tó bá fẹ́ dààmú làákàyè ara rẹ̀ wàláhì lójoojúmọ́ àlékún àlékún àlékún ni ẹ̀rí sàn sí dé bákan bákan bákan ni wallahi alazim nípa ọ̀rọ̀ pé ìkúnlẹ̀ yọ̀dà ìkúnlẹ̀ yọ̀dà alimami Qurtubi wallahi lọ́ọ́ de ka ibi aya suratu Yusuf aya ọgọ́rùn-ún hundred kẹlọ kanti tí imam Qurtubi wí mbẹ́ imam Qurtubi sọ pé àti ìnìyàn àti rukuu tahiyatan tó wàá jẹ́ pé òfin kíyàn ni ó ní haramu ni mukhtasan lillahi subhanahu wa ta'ala ọlọ́run nìkan oṣù ló ní sẹ́ so gẹ́gẹ́ bí imaamu ibnu kasir náà ṣe wí ẹ̀yẹ wa mẹ́rin kan wá inú àwọn afá ṣáájú kèésì ẹ̀yìn yìí ẹ̀yìn yìí kọ́ ẹ̀yìn tó pẹ́ sọ tíra ló kọ tí ìsọkúsọ gan lẹ ló kọ ó kọ ni tí ó kọ tíra yín gan nǹkan kí nǹkan ni Tawdiul Bayan ìsọkúsọ ni ó fẹ́ rí gbáàgì ká tó wá ní ẹ̀yìn lẹ́wàá mú un tó da jáde níbẹ̀ kèésì ẹ̀yìn ẹ lọ lè kó àwọn àwọn àwọn àwọn humahatul kutub kẹgbọn tó wíwá n tà ń sọ fún yín nìyẹn à ń kọ́ àdìsí ànábì wa a kọ́ wá àwọn ìyàní àwọn tíra tó àwọn humahatul kutub wa kí tó kù tó wá wá kiri ẹ wà lónìí ẹ usulu usulu wọlé mọ̀ usulu náà tó ń ha yín mọ̀ náà pé ọ̀dà kátì wàá gbà pé baraka umaru ẹ ọ̀kan tí àtúmọ̀ nígbà tó ti rí àwọn jùsù jùsù jùsù ẹ ah ah. kẹlẹ́ kò tiẹ̀ lọ́kọ́rọ́ kò jọra wọn rárá ẹ̀ ẹ̀wọ̀n olú rẹ̀ kẹ́mbẹ́ pé lọ sí ogun ogun ehud wọ́n wá wúndì àwọn sọ̀hábà bíi mgbati ogun wọn dẹ́rọ anabi sọ̀lọ́ sọ̀rọ̀ anabi náà wúndì ń bẹ̀ kulluhum ogun wọn fi eékún wọn lélẹ̀ sẹ́tún kí anabi náà ni kí wọn máa kí wọn máa jòkó kí nǹkan wọn wá fún yàn irú jòkó yẹn ni iná ni pé kò jòkó pé òun jòkó pé á ah, pé mo jòkó rọrùn náà ni irú jòkó yẹn ń túmọ̀ sí so ìjòkó pé ìkò kìí sì jòkó rọrùn ó yàtọ̀ sí pé kéèyàn wá tẹ̀ra lẹ́ rẹ̀gẹ̀dẹ̀ nìkan náà ni n tẹ́ ń sọ nìyẹn so irú ẹ̀ náà ni ntí ìmáàmù ibnu ẹ̀ ìmáàmù kíni gangan ìmáàmù Bukhari gan táwọn gan fi bà wá bá tíra wọn ike bá búburú eh, indal imam awil muhaddith kéèyàn ó fi eékún lélẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ aṣáájú àbí ẹni tó ń kọ̀yàn ní hadith ó ti tán kí ló wá ń jọmọ́rọ̀ kíkí níbẹ̀ hùn so kí ọ̀rọ̀ mọ́ pọ̀ lérí yẹn so Allah alam tó láti ẹ̀ ń gbọ́n láwọn fẹ́ <laughs> challenge wọn challenge wọn irọ́ yìí ò wá dáa ẹ̀yin tẹ́ ẹ̀ bá parọ́ kílẹ̀ fi jó ń bídíà kí ni mẹ́rin bídíà tẹ́lẹ̀ irọ́ náà ni wọ́n ní ẹ wọ́n ti pè wọ́n lé rédíò wọn wá ní o ìdíkà àà ah, ah. ìyẹn kọ́dà ah, ó tẹ̀mẹ̀ tata ti ń pè wọ́n báyìí àà ìwọ́n tó kí wọ́n gan lọ sọ pé láyé rẹ òní pé òní pé ẹni tó wájú ń súnà wá so wọn náà kó ṣàánú fún wa náà wọ́n lọ wọn àìlọ. olùbẹ̀rẹ̀ ni salamu alaykum please can you precisely tell us where in the Holy Quran that say about the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wa sallam. أتيعوا الله وأتيعوا الرسول وأولو الأمر منكم وإن تنازعت في شيء فردوه إلى الله ورسوله ذلك أحسن وذلك خير وأحسن تأويلا wọ́n ní pé kí n ṣàlàyé pé ń bó láti lè rí súnà nínú alukur'ani súnà nabi ayé alukur'ani ni àti Allah ẹ̀tẹ̀lọ́lọ́run wà àti rasúlà ẹ̀tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ẹ̀wọ̀n ọkọ̀ lọ àti ó lọ ẹ tẹ̀lé mi ọ̀nà ó tún àti ó rasúlà ẹ tẹ̀lé òjíṣẹ́ súnà nàbì ní ìjẹba hàn wọ́n ní wa in tanaza'tum fi shay'in tẹ́ bá fa nǹkan kan láàrin ara yín fàáfàá ń dé kànáńgbọ́n dé farudduhu ila Allah ẹ padà sọ́dọ̀ ọlọ́run wa rasul ẹ padà sọ́dọ̀ òjíṣẹ́ ẹ fi tàwọn olùlẹ̀ amúríkà rẹ̀ dhalika khair ètò olóore fún yín nìyẹn o wa ahsanu ta'wila àlàyé tó dáa náà lélẹ́yìí tó yanjú àlàyé tí yóò rújú náà lè léyìí so wallahu a'lam ní ṣókè. oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ ó dáa kí èèyàn máa ṣe sàárà fún òkú tí ó bá kú. bẹ́ẹ̀ ni ó dáa kéèyàn ṣe sàárà fún òkú tó bá kú kò sí ti ó burú níbẹ̀ torí pé mbẹ́nu Sahih Muslim pé ẹnìkan wá bá Nabi sallallahu alaihi wasallam lóun bẹ́ẹ̀ sàrà fún òkú kọ́ra àwọn ní ọgbà oko kan lóun bẹ́ẹ̀ fi sàrà Nabi kò sí tó burú típa rẹ̀ bá ti kà so àmọ́ tó bá wúyàn lẹ́yìn lè fi sàrà fún òkú àsìkò tó bá sì wúyàn náà lèyàn lè ṣe kò gbọ́dọ̀ jẹ́ pé ní òru ọjọ́ kan àbí ní tó bá di ọdún kan àbí tó bá di nǹkan kan náà lẹ́wàá máa ṣe gbogbo àsìkò tó bá wù ọ́ àbí ẹ masa àbí àkàrà olóróró àkàrà elépo náà ní hmm, kò níìdì so àbí ọkà náà lẹ gbọ́dọ̀ máa gbé lọ sí mọ́tálásí hmm, ntọ́ba ti wùyàn náà lè fi ṣe sàárà fún kò wallahu a'lam. olùwẹ̀yìn salamu alaykum wa rahmatulah sí gbogbo hadith tó wà nínú àwọn kútùbù sunna yìí ní sahih hadith ní sahih bukhari sahih muslim sunan abu dawud sunan nasai jami'a Tirmidhi sharin kutubu sita onike Bukhari Muslim Abu Dawud Tirmidhi Ibn Majah wa Nasa'i gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí Bukhari àti Muslim ó ẹ̀rí pé wọn ní Sahihu Bukhari àti Sahihu Muslim àwọn yìí kò sí ti ń jẹ́ àdéṣe da'ifu níbẹ̀ kò sí rárá àmọ́ nínú Abu Dawud àwọn sọ̀yàn ní dọ̀ífù wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà Tirmidhi bẹ́ẹ̀ náà Sunan Ibn Majah sẹ́nà ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin yòókù tí mo tó ṣẹ́kù yẹn àwọn àdéhùn dọ̀ífù wà ń bẹ̀ ó sì rọrùn fún yẹn láti mà lónìí so látara pé bí wọn bá ṣe ní gbìyànjú sí torí pé àwọn afẹ́sẹ̀ wọn ṣiṣẹ́ lérí rẹ̀ gan pàtàkì jùlọ Sheikhuna yani Al-Albani rahimahullah wọn ṣiṣẹ́ lórí àwọn tíra yẹn àtàwọn tíra mìíràn bẹ́ẹ̀ náà Sheikh Abdul Muhsin Al-Abbad ẹni hafidhahullahu wa ra'ah gbúdọ̀ àwọn afá yìí wọ́n ṣiṣẹ́ lórí àwọn tíra yìí tí wọ́n mọ̀ ṣàlàyé pé ìdájọ́ báyìí náà ni ọba hadith báyìí lọ sokoda yìí fẹ́ni tó bá fẹ́ ṣe sunna ntí yẹn gbọ́dọ̀ mọ̀lélẹ́ yìí tí ó ń jẹ́ ojúṣe yẹn nídìí sunna bó bá ṣe ń rí hadith kọ̀ọ̀kan kò sì máa wádìí àlàáfíà rẹ̀ sẹ́mà irú ntẹ́fìmà ipe yẹn nídìí pe irun sí ọmọ tá bi létí so àdìsí wá fún àdìsí dọ̀ífù ni sẹ́ni lọ́lọ́ iná nínú ẹ̀ṣẹ̀ mọ́ mo kà á mo sì rí pé àdìsí àdìsí dọ̀ífù ni so látara pé kí ni èèyàn kí ń dúró kí ọkọ̀ wọn wà stagnant pé náà èmi ti mọ eléyìí lánàá yìí ní mi mà tí mọ̀ náà ni o ti ẹ̀kọ́ náà ni mà sọ tó bá ti ń rí pé eléyìí á ah, eléyìí ò tún lọ́la fi àtọ̀ ẹ̀hẹ́n ah, àwọn náà ń náà tààrọ̀ jù àtàlùbáni Sheikh Albani pé ibùn bàbá sọ pé àwọn ti sọ áhà rẹ̀ rí àmọ́ àwọn padà rí pé àdìsọ̀ da'if ni látara pé àwọn padà sí ìdá kópa àwọn méjì kan bẹ nínú àwọn àrèjálè rẹ̀ tó pé kò sí ọ̀nà táwọn fi wá tẹ́kọ̀ọ́yà fún kò sí èsì so ibùn àwọn afá tó wọ́n sọ ha àdìs yẹn ṣáájú tán hasana rẹ̀ so àwọn rí pé wọ́n ṣe mistake gẹ́gẹ́ báwọn náà ti kọ́ ṣe mistake lákọ̀ọ́kọ́ so tọ́lọ́nkàn wàá ṣàánú táwọn padà wá rí mistake àwọn so náà ni bí wọ́n ṣe máa ṣẹ́sìn ọlọ́wọ́ balẹ̀ lẹ́yìn yẹn gbọ́dọ̀ máa àwọn àdéhìsì tí ó jẹ́ sahih àti tó jẹ́ da'if ó ní ó jẹ́ kó rọrùn fún yàn kódà yẹn gan ni ó jẹ́ kí manhaji ahlu sunna wal jamaa kó yí ọ pàtàkì lọ́mọdé ìsàlàfíà ni ó clear sí ọ ní ó jẹ́ kó clear sí ọ pé ok àdéhìsì da'if ni tí wọ́n bó ní sẹ́ amadis da'if tí mo máa fi gbá ẹ̀rí tó jẹ́ ẹ̀rí tó jẹ́ ẹ̀rí sahih lójú so kò lè lọ kò lè síbẹ̀ so wallahu a'lam oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum oní náfìlà jimá tí ó kányìn sí àwẹ̀ Ramadan tí wọ́n máa ń yàn ẹ dákun ṣé ó dáa tàbí kò dáa dẹ́n bákan náà láti kọ́ dúró sẹ́yìn lè máa bá wọn wà ń bẹ́ẹ̀ kí èèyàn máa bá wọn ṣe. naam gbogbo àwọn tí wọ́n yàn lọ́dún yìí sọ àfúnra wa nímọ̀ràn pé dákun tó bá dọdún tí ń bọ̀ kí wọ́n bá wọn yàn mọ́ kọ́lá lómi ti yàn tán náà ìsàwọn béèrè nínú rọ̀mùdọ́nù so kí wọ́n bá wọn yàn mọ́ kò sí náfìlà kankan látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó wá fún tó gbẹ̀yìn rọ̀mùdọ́nù so kò sẹ́ẹ̀rì fún kí wọ́n jìnnà sí i ṣùgbọ́n ní Lailatul Qadri kò sáyẹyẹ ń bẹ́ẹ̀ so ntí wọ́n ní kí kálukú ká ṣojú kòkòrò kòńgẹ̀ rẹ̀ nínú ilé ara wa ni kìí ṣe ń tá mọ̀ wá lọ́lẹ́ à ń lọ́lẹ́ ń ta tẹ́ǹtì à ń ta kíní kan à ń ta bàálù à ń ta blóbló torí pé ọ̀sẹ̀ látò kádìrì so kò sí eléyìí kò sí làwọn tí a ní sọ̀rọ̀ sálàmù tó là kalẹ̀ fún wa wallahu a'lam. oníbèrè ní ẹni àfọ kan sọ pé gbogbo àwọn táwọn lọ ṣe é ti káfù táwọn wá wálé ìjọ nínú ìjọ ọdún táwọn wálé ìjọ náà gbogbo àwọn àwọn kan lọ bí ara gbóná lásán ni pé àwọn ò ní ní ìsìnkà rò wọn sílùú tó náà níbẹ̀ irọ́ ni ẹni yẹn pa ntí yẹn bá sọ pé ọjẹ́ nǹkan ìwọ̀ ìyẹn láti mú ẹ̀rí jáde ẹ̀rí tó ní àlàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ sọmọ́ tó a pé ntí ń sọ yẹn pẹ̀lú ẹ̀rí tó lálàáfíà ni so yóò rí bẹ́ẹ̀ lóòótọ́ amẹ́rí yìí ti ń gbára lé ẹ̀rí yẹn lálàáfíà bákan náà àwọn hadith kódà kó bá ṣe pé hadith yẹn tó tún lálàáfíà náà ni ibi tó ń tu sí kò lọ síbẹ̀ kí ni àdísù ń gbára lé ni pé la ìtìkáfà illa bi thalath masajid kò sí ìtìkáf àfi pẹ̀lú kí ni àfi níbi masalasi mẹ́tẹ̀ẹ̀ta so kò sí ìtìkáf àfi níbi ayé masalasi mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan náà ni sòrú eléyìí ìtumọ̀ táwọn àwọn àfẹ́sìn tí wọ́n gbọ́ yìí nípa ọ̀rọ̀ yìí òun ni pé làìtìkáfà káàmìlẹ̀ àjì èèyàn lè ní t'i tí ládàrí ó to tó lè tó títí masalasi mẹ́tẹ̀ẹ̀ta yẹn sùnà ní iṣẹ́ yẹn he tí ń fi ẹnu rẹ̀ ṣe nínú ẹ̀sìn ntó burú ni ntó burú kíyèsí àríkí gbogbo ọ̀nà tí yẹn máa fi ń súnmọ́ lọ́hùn náà ni ó sá máa san pé kẹsà sọ́lọ́hùn ni. òun yìí náà ló ní ká mọ̀ yẹn náfìlà dùhà má tẹ̀bá sì wọnú sọ ẹ̀bùn kọ́ rí náfìlà dùhà níbẹ̀ ẹ̀wọ̀n muslim ẹ̀bá náfìlà dùhà anábì yàn anábì tó pààyàn láṣẹ ká mọ̀ yàn àbúrò rà rí aláwa ni ó ní ọ̀rẹ́ mi ó pa mí láṣẹ kí n máa yan náfìlà dùhà sokoda ibùn ọ̀n sọ débi pé anábì tó òǹkà rẹ̀ tó ń bẹ ipe mẹ́jọ náà ni ó pọ̀ jù méjì ni ó kéré jù so bí láti mà ike náfìlà yìí tó wà nínú ẹ̀sìn ni òun ni kò sí ẹ̀dàkùn bàbá tí ní kò sí ní ìsìn àwọn tó sì jẹ́ ẹ̀yìn àwọn tó ń tẹ̀lé owó sí kí ni òníyàn náfìlà dùhámá ó tún di inú rọ̀mùdánù tún ní kò sí kò sí tafsiri lílọ so àwọn yìí ló sí kí ni wọ́n tó pàtì so ó tún ní ìdí tẹ̀kíbílẹ̀ yọkan àwọn náà tó sí ó tún di jáka ó tún ní kò sí jáka fún àwọn ọmọ kéèké tó bá sì wọnú hadith anabi sọsọlá ẹ mọ̀ bá a so aláìní tọ́lọ̀ rẹ̀ wá le jù sí ni pé tí yẹn bá pa kíyèsí yàn kí o sì wò pé ah kúrò àyè mọ́ o ẹsẹ̀kẹsẹ̀ ni ó yí gírí gé ọkọlẹ́ kò sí tí a bá ní ń bẹ ọ̀dà tí a bá ń bẹ ọ̀dà pẹ̀lú kínní yìí ah dákun sí bí yẹn sì máa ń sẹ́sìn ọlọ́run ni ẹ́ sókè yẹn ni ọ̀dà anabi sọ̀rọ̀ sọ́làmù ni pé nínú sọ̀rọ̀ ìbùkọ́ rí pé ká yọ jáka fọ́mẹ́kẹ́ ó ní lè sọ èmi láàfi yọ so ẹ dákun bákan náà àdìsí mi tó wá tó ń bẹ tó ń lé gbé bá pé ń bẹ nù Daraqutni ó ní àni sọ̀gírì wal kabiri mimma tamnun ọmọ kékeré àtàgbàlagbà tẹ pé àtàwọn tẹ̀ ń bá ń bọ́ ẹ yọ sàká fún wa sọ̀rọ̀ eléyìí ó tún ní túmọ̀tán lè sọ ẹ̀rẹ̀ túrọ̀tán lè sọ ẹ̀ ó ní ìfọ̀sùnmá lọ́jẹ́ fún aláwẹ̀ ó ní torí náà tí o bá ti nígbàwẹ̀ kò gbọdọ̀ yọ zaka wa tu'matan lil masakin nǹkan kó jẹ oúnjẹ fún àwọn tálíkà mi pé gbogbo àwọn kéèké tí wọ́n gbà wẹ́hún tá a bá ti yọ fún wọn yóò máa jẹ oúnjẹ kó ń jẹ èèyàn pọ̀ lẹ́yìn náà ọ̀rọ̀ tí Usmanu ti àwọn kó tó pọ́hùn ti máa ń yọ fóyún nú bàbá ni wọ́n yọ fọ́ mi kí alóyún nú Usman radiyallahu anhu ni máa ń yọ tóyún nú so ọlọ́run bá kí ọ sàn ọ́ lè ní àdéhùn mọ̀ kúùfù ni ẹ bá bí so mọ̀kúf mọ̀kúfù ńlò àbí èlò ńlò mọ̀kúfù nǹkan táwọn èèyàn jẹ́ ni torí pé kí ni àdéhìsì tó kọ ẹ máa ń ṣe àdìkárù àdéhìsì Abdullahi ibn Mas'ud abu Musa al-Ash'ari àdéhìsì mọ̀kúfù ni àdéhìsì mọ̀kúfù ni so wallahu a'lam tí mo ti lọ gan ni pé kéèyàn ní kéèyàn pé kéèyàn mọ́ lọ sí ẹ̀tìkáàfù àà irọ́ wàláyé ètìkáfù wọn àná sunnah nabi sallallahu alayhi wa sallam kọkàn jẹ masalasi tó bá ti ń kí jumu'a náà ni so wallahu a'lam. naam eléyìí ni àwọn ìkéde ta ni àwa tí a máa ń wá síbi jírísà halqa ilmiya tá a máa ní tẹlifon inshallah lọ́jọ́ sunday a bákan náà èyí ni àwọn ìkéde wáàsí tábàgbà ti naam ok then alkọ akẹ́tọ̀ wá sí àníbi agbóba táwọn sásọ̀ bá ń ṣe fún wa ní ìjọ sátọ̀dé sátọ̀dé wọ́n ní yóò bẹ̀rẹ̀ lágo mẹ́rin àbọ̀ yóò bẹ̀rẹ̀ ní lágo márùn-ún tó wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní ọ̀la inṣáàlá ọ̀la naam bákan náà àfọwọ́n ní àwọn òṣàfọ̀ àbùkàfà onírìndí abu abdullah hafidhahullah wàá wọ́n ní wàásù kan ní masjid bilal bin rabah ní òṣèré àyégbàmí àdéhì close zone four number one oh seven ní ọjọ́ sunday tí ń ṣe tí ń bọ̀ tí ń ṣe on twenty four july two thousand sixteen ní aago mẹ́sàn-án àárọ̀ ọ̀rọ̀ tó bá sọ òun náà ni wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìmáàmù àwọn ọ̀rọ̀ táwọn apá sọ nípa ìmáàmù bukhari nípa tíra sọ̀rí bukhari yẹn àwọn tó já àwọn apá àgbà wọn ní mímọ́ ọ̀hún ọ̀lọ́ bákan náà bí sẹ́kẹ̀ẹ́ àlàlórí Sheikh Adam báwọn náà ṣe ọ̀rọ̀ táwọn náà sọ nípa sọ̀rọ̀ Bukhari so wọ́n fẹ́ sàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àwọn àwọn àfà lẹ́yìn Bukhari àti ti Sheikh Adam náà so inshallah àsìkò ọmọ rẹ̀ ń sọ nǹkan mi òun tí bàbá rẹ̀ wá fẹ́ sọ wọ́n fẹ́ gbé jáde ah, àwò tí bàbá lọ́wọ́ lójú ọ̀nà ni àbọ̀mọ̀ rẹ̀ wà lójú ọ̀nà so wọ́n wá fi ìdáhùn pa àrùn so òun ìrùn bákan náà nínú ẹ̀ bákan náà ni wọ́n ní èdè sẹ́mìnà tó wà bákan náà òun tó jẹ́ Eh, topic ẹni ihya sunnatu nabawiya fi biladi yorùbá iye sunna ní muhammad sallallahu alaihi wasallam ní ilẹ̀ so òun tún di ọkọ̀ ok ó sì jìnnà content ok inshallah july ok subhanallah tó bá sí atma kéde inshallah subhanallah kọlọmọ fẹmí kẹsàn-án ta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.